orúkọ Jésù ní orúkọ ńlá ti Jésù ọlọ́run tó pọ̀ ní agbara àti agbára ẹgbẹ́ yín torí ni ọlọ́run wa adúpẹ́ àánú àti ààbò lórí wa adúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí wa adúpẹ́ ọwọ́ àánú tẹ́ ẹ náà jáde adúpẹ́ ọwọ́ ìfẹ́ adúpẹ́ ọwọ́ ìbùkún adúpẹ́ odi iná adúpẹ́ odi agbára adúpẹ́ iṣẹ́ ìyanu tí yóò bẹ̀rẹ̀ adúpẹ́ ètò ti bẹ̀rẹ̀ adúpẹ́ ògo ẹ̀yin ọlọ́run fún ayé wa adúpẹ́ ìtẹ̀síwájú yín adúpẹ́ ìbùkún yín adúpẹ́ oore ọ̀fẹ́ ẹ̀yin ọlọ́run oore ọ̀fẹ́ tó tóbi èyí tẹ́ ẹ tún ti fún wa ẹ ti ń fún wa ẹ tún ti fún wa o mà ṣe ọlọ́run olóore ọ̀fẹ́ ńlá jùlọ ní orúkọ jésù olùgbà ọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn adúpẹ́ fún oore ọ̀fẹ́ tá à ń rí gbà oore tá ò ṣiṣẹ́ fún tá à ń gbà lọ́fẹ̀ẹ́ ìtẹ́yìn ọlọ́run fi fún wa oore ọ̀fẹ́ yín tó fún wa oore ọ̀fẹ́ yín tó fún ẹbí wa oore ọ̀fẹ́ yín tó fún ilé wa oore ọ̀fẹ́ yín tó fún wa ní ibi gbogbo ní orúkọ Jésù olúàgbà ọpẹ́ wa ní orúkọ Jésù olúàgbà ìyìn olúàgbà ọpẹ́ olúàgbà ìyìn olúàgbà ọpẹ́ olúàgbà ìyìn olúàgbà ọpẹ́ olúàgbà ìyìn olúàgbà ọpẹ́ olúàgbà ìyìn olúàgbà ọpẹ́ olúàgbà ìyìn fún fífẹ́ tẹ́ ẹ fẹ́ wa láfẹ̀ẹ́ tán fún ààbò yín lórí wa fún ìpamọ́ yín fún ìtẹ̀síwájú yín fún ilẹ̀kùn àánú tẹ́ ẹ ṣí sílẹ̀ fún wa ẹ̀yin lẹ ṣílẹ̀kùn àánú fún ẹnìkọ̀ọ̀kan wa ìdí ẹ̀ tá a ṣe wà láyé tá a wà láàyè lọ́jọ́ ìní ní orúkọ Jésù Olúwa gba wa Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gbọpẹ́ Olúwa gba ìyìn ó ká máa ṣàgbé oúnjẹ. ò jẹ́ ká tọrọ jẹ ò jẹ́ ká tọrọ mu ò jẹ́ ká tọrọ ná ò jẹ́ ká tọrọ lò ó mà ṣe ọlọ́run tí ká di aláìní ọba tí ò jẹ́ ká máa ṣàgbé oúnjẹ kiri ní orúkọ jésù olùgbà ọpẹ́ wa ní orúkọ jésù wa ẹ̀yin àpáta ìdìgbòlù àdúpẹ́ tẹ̀ ń tì wá lẹ́yìn pẹ̀lú agbára yín lẹ fi ń tì wá lẹ́yìn pẹ̀lú títóbi yín lẹ̀ ń tì wá lẹ́yìn à ń róore yín ní ìjáde à ń róore yín ní ìwọlé à ń rí oore yín lójú oorun à ń róore yín lójú àlà à ń róore ọ̀fẹ́ yín gbogbo olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọ̀pá olúwa gba ìyìn olúwa gba ọ̀pá olúwa gba ìyìn olúwa gba ọ̀pá olúwa gba ìyìn ó jẹ́ káyé ó pa wá lẹ́kún ó jẹ́ káyé ó dáṣọ ọ̀fọ̀ wa olúwo mà ṣe a ò di ọ̀fọ̀ fún ilé a ò di ọ̀fọ̀ fún ẹbí ẹ ayé ó di ẹrù ọ̀fọ̀ rù wá ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwàgbà yìnyín wa olúwàgbà ọpẹ́ olúwàgbà yìnyín olúwàgbà ọpẹ́ olúwàgbà yìnyín a ò ṣọ̀fọ̀ lórí ẹbí a ò ṣọ̀fọ̀ lórí ilé a ò ṣọ̀fọ̀ lórí ọmọ a ò ṣọ̀fọ̀ lórí aya a ò ṣọ̀fọ̀ lórí ọkọ ó jáde kò wọlé mọ́ ò jẹ́ kó jẹ́ ìpín wa òun pa wá mọ́ ní ìwọlé òun pa wá mọ́ ní ìjáde. Ah! ọ̀rọ̀ rẹ wá ń ṣe mọ́ wa lára wípé ó pa wá mọ́ ní àlàáfíà ọkàn àwa tó sinmi lé ọ torí ọkàn wa sinmi lé ẹ ó wá ń pa májẹ̀mú ọ̀rọ̀ rẹ mọ́ ò ń di ìlérí rẹ mú ní orúkọ Jésù olùgbà ọpẹ́ wa ní orúkọ Jésù olùgbà ìyìn olùgbà ọpẹ́ olùgbà ìyìn olùgbà ọpẹ́ olùgbà ìyìn olùgbà ọpẹ́. Olu agba anyị, olu agba ọkpa, olu agba anyị, o jẹ́ ká yóò sọ wá di aláàbò ara o jẹ́ ká yóò tọ ọ̀tá ó sọ wá di aláàbò ara eya ara wa kaka kò duku, eya ara wa kaka kò kọṣẹ́ sílẹ̀ oluwo ma ṣe ọba tí ò jẹ́ kí ẹ̀yà ara wa ó daṣẹ́ sílẹ̀ oluwo ma ṣe ọba tí ò jẹ́ ká da láàbò ara. o jẹ́ kó rí ìwọ ó dàrú olúwo mà ṣe ìpinnu ọ̀tá gbogbo ìpinnu òkùnkùn gbogbo o jẹ́ kó rọ́nà dénú ayé wa ìpinnu ọ̀tá ò ṣẹ ìpinnu òkùnkùn ò ṣẹ wọ́n ń ro ohun tí wọ́n ń rò sí wa ni ohun tí àwọn ń ṣe wọ́n ń rò ó wípé àjẹ́ ni ẹ́ wọ́n ń rò pé ó ń ṣoògùn torí wọ́n lé ẹ lé ẹ títí ọlọ́run ò jẹ́ kípa yìí ó ká ẹ ní orúkọ jésù olúàgbà ọpẹ́ wa ní orúkọ ńlá jésù olúàgbà ẹ̀yìn ọba tí ò jẹ́ kí ipa yìí ká wa ọba tí ò jẹ́ kípa ọ̀tá ó ká wa ọba tó ṣodi iná yí ilé wa ká ọba tó ṣe ọgbà agbára yí ẹbí wa ká ní orúkọ jésù olúàgbà ọpẹ́ wa olúwa gbà yín olúwa gbà ọpẹ́ olúwa gbà olúwa gbàyìn gbogbo jàǹkárìwọ̀ tí ọ̀tá ta sí ẹnu ilé wa gbogbo jàǹkárìwọ̀ tí òkùnkùn ta sí ẹnu ibi iṣẹ́ wa gbogbo jàǹkárìwọ̀ tí ọ̀tá fi ń kọ́ wa lójú lójoojúmọ́ adúpẹ́ lóru ni ìwọ ọlọ́run fi iná ka kúrò olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn ò ń sọ wá di alágbára nínú ìwọ ọlọ́run sí ò ń sọ wá di alágbára nínú rẹ sí ò jẹ́ kí ipa yóò ká wa ò jẹ́ kí ipa ọ̀tọ̀ ó ká wa ohun tó ti ń bà wá lẹ́rù látẹ̀yìnwá a ò wá sọ wá di ẹ̀rù fún tó ń táwa gan ń jáyà fún tẹ́lẹ̀ olúwo mà ṣe o ńlá ìyá Júdà tó sọ wá di ẹ̀rù jẹ̀jẹ̀ fún ọ̀tá o mà ṣe alágbára lórí ayé àti ọ̀run ọba tó sọ wá di kò ṣeé mú ọba tó sọ wá di kò ṣeé pa ọba tó sọ wá di kò ṣeé dè mọ́lẹ̀ fún ọ̀tá fún òkùnkùn ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa olúwa gba yìn olúwa gba ọpẹ́ olúwa gba ọba tó sọ gbogbo ilé ìsásí ọba tó sọ ibi ìpamọ́ ọ̀tá ọba tó sọ di ibojì fún wọn olúwo mọ̀ ṣe ohun tọ́ta rò pé ò ṣeé ṣe ní rere ní ìyanu ní ìtẹ̀síwájú ire gbogbo tí ọ̀tá ti gbẹ́sẹ̀ lé àdúpẹ́ tó gbẹ́sẹ̀ wọn kúrò ohun tí wọ́n ti rò pé kò ṣeé ṣe ò bá wa ṣe láṣeyọrí o mọ̀ múnú wa dùn ọ̀rọ̀ tí wọ́n rò pé yóò gbòmìjé lójú wa o mọ̀ sọ́dijó sọ́dẹ̀rín sọ́dayọ̀ fún wa ní orúkọ Jésù olúwa ọpẹ́ wa ní orúkọ jésù olùgbàyìn wa jésù kristi gba ọpẹ́ wa jésù kristi gba ìyìn wa jésù kristi gba ọpẹ́ wa jésù kristi gba ìyìn wa jésù kristi gba ọpẹ́ wa jésù kristi gba ìyìn wa ọmọ aládé àlàáfíà ẹ gba ọpẹ́ ọmọ aládé wúrà ẹ gba ìyìn ẹni tó bọ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ ní ọ̀run tó wá ní àwọ̀ ìrẹ̀lẹ̀ láti tí a bí bí a ti bí olùgbàlà wa a gbé ọ̀gá lálẹ́ yìí lóru yìí olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba títóbi ni ẹ̀yin ọlọ́run ju àwọn ọ̀run lọ títóbi ni yín ju gbogbo ilẹ̀ lọ ọba tó làṣírí ayé ọba tó láṣírí ọ̀run ó mọ̀ ṣe ẹni ńlá tó mọ ibi tí ilẹ̀ ti bẹ̀rẹ̀ ọba tó mọ iye ilẹ̀ ọba tó mọ iye òrùpẹ̀ ọba tó mọ ibi tó furuufú ti bẹ̀rẹ̀ ọba tó mọ ibi tó parí sí olúwo mọ̀ ṣe ẹni tó gbé ayé tí ò yẹ̀ lulẹ̀ tí ò jìn sílẹ̀ ẹni tí ò gbé tó gbé ọ̀run ró tí ọ̀run ò yá lulẹ̀ ó mà ṣe ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn ìwọ lọpẹ́ tọ́ sí ìwọ nìyìn tọ́ sí ìwọ lògo tọ́ sí mímọ́ mímọ́ òde ọ̀run adàgbàmọ́dògbò adarúgbó mọ́ tìpa ìwọ nìyìn wa tọ́ sí amú ìyìn wa lóru yìí àmọ́pẹ́ wa lóru yìí sí ìwọ ọlọ́run sí ìwọ olùgbàlà wa olúwa tẹ́wọ́ gbọ́pẹ́ wa olúwa tẹ́wọ́ gbà yín olúwa tẹ́wọ́ gbà ọpẹ́ olúwa tẹ́wọ́ gbà yín ìyìn là ń mú wa ìwọ là ń yìn ìwọ tó fẹ́ wa la ó máa yìn títí olúwo olóore wa ìwọ tó ń sọ wa nù dánwò ayé mímọ́ lògo ọlá rẹ̀ Baba, ìwọ la ó máa sìn Baba, ìwọ la ó máa bọ ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí mímọ́ lògùn ọlá rẹ̀ olúwo mà ṣe ìwọ tó ń fagàn lọ́mọ tó ń pè ránṣẹ́ nínú ọlá rẹ̀ tó ga aláìléṣu ń sọpẹ́ fún ṣé ògo ọlá rẹ̀ ìwọ olù ìwọ là ń yìn ìwọ là ń gbéga ta la àbá máa yìn ta la àbá máa gbéga bí kò ṣe ìwọ ọlọ́run wa ọba tí kìí gbowó tí kìí gbòbì ọba tí kìí gbẹ̀jẹ̀ tí kìí gbàbọ̀ tẹ́lẹ̀ olúwo mà ṣe bí àjàkálẹ̀ àrùn ti lu lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n pa ò jẹ́ kó mọ̀nà lé wa coronavirus ò gbẹ́nikẹ́ni lọ́nù wa olúwo mà ṣe kò gbé ẹbí wa lọ kò gbé àwọn ọmọ wa lọ kò gbé ọkọ rẹ lọ kò gbé aya lọ afẹ́fẹ́ búburú ò fẹ́ lù ẹ́ àjàkálẹ̀ àrùn kò mọ́lé rẹ̀ olúwo mà ṣe jésù gba ọpẹ́ wa olúwa gba yìn olúwa gba ọpẹ́ olúwa gba yìn olúwa gba ọpẹ́ okùn já àwa sì yọ àròjù rere lọ́dọ̀ ìwọ ọlọ́run ọba tó ṣojú rere sí wa ó mà ṣe ìwọ láláàánú o ó mà ṣe ìwọ lólùgbàlà ó mà ṣe ìwọ lálágbàwí ẹ̀dá. E ó mọ̀ ṣe ìwọ la lábàárò olúwa mọ̀ ṣe ìwọ la gbọ̀ràn dùn olúwo mọ̀ ṣe jésù gba ọpẹ́ wa olùdáǹdè gba yìn olúwa gba ọpẹ́ olúwa gba yìn olúwa gba ọpẹ́ olúwa gba yìn olúwa gba ọpẹ́ olúwa gba yìn ǹjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa ìta ti dá sí ìwọ ọlọ́run láti ìjarùn-ún ìtí ìpàdé ti bẹ̀rẹ̀ ní orúkọ jésù olúwa dáríjì wá ẹ̀mí mímọ́ dáríjì wá ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀ wa ẹ̀ṣẹ̀ nínú èrò wa ẹ̀ṣẹ̀ nínú ìṣe wa a bẹ̀ ọ́ ọlọ́run olúwa dáríjì olúwa dáríjì gbogbo ibi tá a ti ṣẹ̀ gbogbo ibi tá a ti mójú ògo rẹ̀ bínú ọlọ́run aláàánú ẹ̀fàánú dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ọlọ́run dáríjì ẹ̀mí mọ́ dáríjì jésù dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ọlọ́run dáríjì jésù dáríjì jésù dáríjì olúwa dáríjì ẹ̀mí mọ́ dáríjì olùgbàlà dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ àìṣòótọ́ sí ìwọ ọlọ́run níbi gbogbo lórúkọ jésù olúwa dáríjì ọlọ́run ẹ dáríjì ẹ̀mí mímọ́ dáríjì jésù dáríjì olúwa dáríjì gbogbo ibi tá a ti fi ara kó ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ibikíbi tá a ti ń mú òkun nínú ẹ̀ṣẹ̀ gbogbo ibikíbi tá ò ti yẹ ní ọmọ rẹ lórúkọ jésù olúwa fàánú dáríjì àánú dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ ojúṣàájú olúwa dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ ìṣọ̀tẹ̀ àti àrán kan olúwa dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ gbígbé ẹ̀bi fún aláre. E lórúkọ jésù olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ ká má lè sòdodo nítorí ohun tá ó jẹ lórúkọ jésù olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ẹ̀mí mímọ́ pè yín sọ̀kalẹ̀ a pè ọ́ sọ̀kalẹ̀ bíi ti yàrá òkè bíi ti yàrá òkè àdúrà òru yìí kó wa pọ̀ a wà ní yàrá òkè báyìí ẹ̀là hán bíi ti iná lórúkọ Jésù ó yá bàlẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀mí mímọ́ mo fẹ́ kó sọ̀kalẹ̀ sínú ìpàdé àdúrà tí gbogbo wa kóra wa jọpọ̀ sí gbogbo àgbáyé ẹ̀là hán bíi ti iná ó yá bàlẹ́ wa ẹ̀là hán bíi ti iná bàlẹ́ wa lórúkọ bàbá bàlẹ́ wa lórúkọ ọmọ bàlẹ́ wa lórúkọ ọlọ́run ẹ̀mí mọ́ bàlẹ́ wa níbi tó wà níbi tí mo wà èmi mímọ́ àti agbára ọlọ́run bà lé wa níbẹ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ pẹ̀lú agbára rẹ èmi mímọ́ rẹ olúwa gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ ẹ̀mí mímọ́ gbé wa wọ̀ agbára ọlọ́run gbé wa wọ̀ ẹ̀mí mímọ́ gbé wa wọ̀ agbára ọlọ́run gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ pẹ̀lẹ́mi máa ta gbára olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ ọlọ́run gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ ẹ̀mí mímọ́ àti agbára níbikíbi tẹ́yìn ènìyàn wọ̀nyí wà kó bà lé ẹni bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run àkọ̀tun agbára tó fi wúlò fún ògo ọlọ́run ní eré ìje ìgbà ìkẹyìn yìí ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run tó fi wàásù ìrere òdodo Kristi fún àwọn tó ṣì ń bọ̀ òkun nínú ẹ̀ṣẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run tó fi gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tó fi gba ẹ̀bùn ìrìnà ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run ó yá bà wa olúwa gbé wa wá olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ ẹ̀mí mímọ́ agbára bà wa gbé wa wọ̀ bà lé wa gbé wa wọ̀ bà wa gbé wa wọ̀ bà wa gbé wa wọ̀ bà wa gbé wọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ a gbọ́dọ̀ rí ìyípadà a gbọ́dọ̀ rí ìyípadà bí ilẹ̀ ti ń mọ́ lọ látòrú yìí a gbọ́dọ̀ rí ìyípadà a gbọ́dọ̀ rí agbára rẹ a gbọ́dọ̀ rí ìyanu rẹ ẹ̀mí mímọ́ àti agbára bà wa níbi tí ẹnì kọ̀ọ̀kan wá wà ẹ̀mí mímọ́ agbára bà wa torí a gbọ́dọ̀ rí ìyípadà sí rere. Si ìyípadà sórere gbọ́dọ̀ bá ayé wa ó gbọ́dọ̀ bá ilé wa ó gbọ́dọ̀ bá finances wa ó gbọ́dọ̀ bá ayé àwọn ọmọ wa ó gbọ́dọ̀ bá ayé ọkọ ó gbọ́dọ̀ bá ayé aya ìyípadà gbọ́dọ̀ bá wa ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ bó o ti bàlẹ́ àwọn apọ́stò ní ọjọ́ wọn ni nínú yàrá òkè ìyípadà dé bá ayé wọn a bẹ̀ yìí ẹ̀mí mà tágbára ọlọ́run kí ìyípadà bá dé bá ayé wa kó bá dé bá ilé wa kó bá dé bá ìrìn àjò wa ẹ̀mí mímọ́ àti agbára ó yá bà lé wa ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mọ́ ó yá bà wa ó yá bà wa ó yá bà wa mo pàṣẹ sínú ayé ẹ lóru yìí láàrin àwọn ẹni ẹ̀yìn. E olúwa kó yọ orúkọ rẹ kúrò ńbẹ̀ mo gbàdúrà láyé tó wá yìí lórúkọ jésù ò ní dẹni ẹ̀yìn mo pàṣẹ lórúkọ bàbá àbọ̀dá yìí mà zanzinda yá sèrìdà yá sòríbà sáyẹ̀dà yá kórìbà ò ní di ẹni ẹ̀yìn láyé arákùnrin yìí mo pàṣẹ lórúkọ olúwa ò dèrò ẹ̀yìn lórúkọ ìyá yìí ò dèrò ẹ̀yìn ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ ò ní dèrò ẹ̀yìn gbogbo ìmọ̀ ọ̀tá lórí yín gbogbo ìmọ̀ òkùnkùn lórí ẹ̀ gbogbo ìmọ̀ ẹni ibi tó lòun ó sọ ẹ́ dèrò ẹ̀yìn olúwa bàjẹ́ ní orúkọ jésù olúwa bàmọ̀ ọ̀tá jẹ́ ìmọ̀ òkùnkùn tó lòun ó sọ ẹ́ di èrò ẹ̀yìn ìmọ̀ ọ̀tá tó lòun ó sọ ẹ́ dá láìmọ̀ ṣe ìmọ̀ ọ̀tá àti ìmọ̀ òkùnkùn lórí ẹ̀ ọ̀tá tó lòun ó sọ ẹ́ dèrò ẹ̀yìn ìmọ̀ wọn olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ ìwà arákùnrin yìí ah, ah kí ló dé ọkùnrin kan wà nù péjọpọ̀ yìí ológo ńlá mọ̀ ní ẹ o ọ̀tá lépa rẹ títí títí ṣùgbọ́n wọn ò rí ẹ bá olúwa lòun lòun ń jà fún ẹ olúwa lòun wà pẹ̀lú ẹ púpọ̀ púpọ̀ olúwa lọ́tà fẹ́ sọ ẹ́ dèrò ẹ̀yìn ṣùgbọ́n olúwa yí ìpinnu wọn dànù olúwa ní lóru ọ̀la sí ọ̀túnla ó ní kó o kíyèsí oorun rẹ dáadáa òun olúwa yóò fara hàn ẹ́ lójú ìṣípayá ó lóun olúwa fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo pàṣẹ lórúkọ olúwa ẹnikẹ́ni ẹ̀yin èèyàn kéèyàn tẹ́ ẹ wà ẹ̀yin èèyàn yìí tẹ́ ẹ wà nínú ìpéjọpọ̀ yìí o ò ní dèrò ẹ̀yìn láyé mo sọ bí ikọ̀ ọlọ́run mo sọ bí wòlíì rẹ̀ lórúkọ jésù mọ̀mọ́ ò ní dèrò ẹ̀yìn láyé mo pàṣẹ lórúkọ jésù kristi ti násárẹ́tì àǹtí ò ní dèrò ẹ̀yìn láyé gbogbo èròkèrò ìmọ̀ta lórí ẹ pé kó o di aláìmọ̀ ṣe kó o dèrò ẹ̀yìn lórí olúwa bàjẹ́ mi ò mọ̀dí tí mò ń gbóhùn olúwa ketekete báyìí mo gbàdúrà ẹ̀yin ènìyàn wọn ẹ ò ní dẹni ẹ̀yìn láyé bọ́ abárẹ́nikẹ́ni èèyàn kéèyàn tó ń rò lọ́kàn tàbó ń gbà ní ìmọ̀ràn tàbó ń ṣiṣẹ́ bíi pé kó dèrò ẹ̀yìn lórúkọ jésù kó lóra kó sọ di ìtẹ̀mọ́lẹ̀ rẹ ó mo pàṣẹ lórúkọ olúwa ó ní di èrò ẹ̀yìn láyé àǹtí tó gbé gíláàsì sójú yẹn lórúkọ jésù ó ní dèrò ẹ̀yìn láyé arákùnrin ah ó mazinda yasendra basaida yakoriba mo gbàdúrà ò ní di èrò ẹ̀yìn láyé ìwọ kọ́là kọ́ bí ilé yín ṣùgbọ́n wọlé ní ògo léyìn lórúkọ jésù ò ní dèrò ẹ̀yìn láyé ní orúkọ jésù kristi ti násárẹ́tì ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ òkùnkùn ilé ìyá ilé bàbá ilé àna ilé ọkọ fẹ́ wọ́n kọ̀ ò ní dèrò ẹ̀yìn láyé mo gbàdúrà lórúkọ jésù kristi ti nazareth ẹ̀yin èèyàn mọ́ ẹ máa ṣàmì ẹ máa ṣàmì tó níná ẹ máa ṣe àrẹ ẹ máa ṣe àmì ńlá ò ní dèrò ẹ̀yìn láyé mo gbàdúrà lórúkọ jésù kristi gbogbo ìmùlẹ̀ inú omi gbogbo ìmùlẹ̀ inú òfurufú gbogbo ìmùlẹ̀ àwọn tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé kó o dèrò ẹ̀yìn lórí olúwa tú wọn ká ìmọ̀kímọ̀ o ò gbọ́dọ̀ jọ ètekéte o ò gbọ́dọ̀ dúró ẹnikẹ́ni tó gbìmọ̀ ọ̀tẹ̀ wípé káwọn èèyàn wọ̀nyí dẹni ẹ̀yìn lórúkọ jésù ìbínú ọlọ́run kó débárú ẹni bẹ́ẹ̀ o lórúkọ jésù o ò ní dèrò ẹ̀yìn sẹ́ẹ̀ mo pàṣẹ lórúkọ jésù ò ní dẹni ẹ̀yìn láyé mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú ìpéjọpọ̀ yìí mo gbàdúrà tinútinú tọkàntọkàn fún ẹ lóru yìí ò ní di èrò ẹ̀yìn láyé gbogbo ọ̀tá tó lòun ó gbà ṣe rẹ ṣe gbogbo ọ̀tá tó lòun ó gba ipò rẹ lórúkọ jésù kò di ìtẹ̀mọ́lẹ̀ níwájú ẹ̀ ẹnikẹ́ni lórúkọ jésù kristi ènìyàn kẹ́nìyàn tó lòun ó gbà ṣe rẹ ṣe mo gbàdúrà lórúkọ jésù kó di ìtẹ̀mọ́lẹ̀ rẹ mo gbàdúrà kí wọn ó di ìtẹ̀mọ́lẹ̀ rẹ oṣó ilé tàbí àjẹ́ ilé emèrè tàbí òkùnkùn ìdílé tó ti jáde tó lòun ó gbà ṣe rẹ ṣe lórúkọ jésù kó di ìtẹ̀mọ́lẹ̀ fún ẹ. ó ohun yìí máa ń jáde lemọ́lemọ́ ò ní dèrò ẹ̀yìn láyé mo gbàdúrà lórúkọ jésù gbogbo àbá gbogbo ìmọ̀ gbogbo ète gbogbo èrò tí ọ̀tá ń gbà bíi kó dẹni ẹ̀yìn bíi kémi náà dẹni ẹ̀yìn lórúkọ jésù olúwa yí dànù bí wọ́n sá lóògùn kò ní jẹ́ bí wọ́n pa lọ́fọ̀ kò ní dúró bí wọ́n sá ní tírà kò ní ṣeé ṣe bí wọ́n kà ní sáàmù ọ̀run túká mo gbàdúrà lórúkọ jésù ò ní dèrò ẹ̀yìn láyé mo gbàdúrà ìpinnu ibi lórí èrò ibi lórúkọ jésù olúwa yí dànù akọ búburú kan kì yóò ṣubú lù ẹ́ bẹ́ẹ̀ làrùn karùn kò ní yà lé rẹ̀ mo gbàdúrà sẹ́ àlọ́ dèrò ẹ̀yìn èrò búburú bíi kí búburú ó ṣubú lù ẹ́ kó o bá lè jèrò ẹ̀yìn bíi kájálù ó jálù ẹ́ kó o bá lè dèrò ẹ̀yìn mo gbàdúrà gbogbo èrò búburú olúwa yí dànù bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń kóra wọn jọ gbogbo ẹnikẹ́ni tó ń bẹ̀wẹ̀ tiẹ̀ torí àti fà ẹ́ wálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lórúkọ jésù kọ́run ó bu ìfọ́jú lù wọ́n ó olúwa bu ìfọ́jú lù ú gbogbo ẹnikẹ́ni tó ń kó ogun jọ gbogbo ẹni tó ń palẹ̀ ogun mọ́ gbogbo ẹni tó ń pète ogun gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ogun gbogbo ẹni tó ń gbègbè sí ogun láti fà ẹ́ wá sílẹ̀ láti dá ẹ dúró láti sọ ẹ́ dẹni ẹ̀yìn mo pàṣẹ lórúkọ Jésù ìjì ńlá kó jà lù wọ́n ìjì kọlù wọ́n ìjì kọlù wọ́n ìjì kọlù wọ́n ìjì kọlù wọ́n ìjì kọlù wọ́n kọlù wọn ìjì kọlù wọn ìjì kọlù wọn ìjì yóò kọlù wọn ìjì ẹ̀mí mímọ́ kọlù wọn ìjì ẹ̀mí mímọ́ rọ́lù wọn gbogbo ẹni tó lò ní ṣe ìyá ọmọ rẹ mo gbàdúrà kí ìjì ó gbé wọn lọ ìjì ẹ̀mí mímọ́ gbé wọn lọ ìjì yóò gbé wọn lọ ìjì yóò gbé wọn lọ ìjì kó gbé wọn lọ ìjì kó gbé wọn lọ gbogbo ẹni tí ò bẹ́ẹ̀ lóyún ọmọ gbogbo ẹni tí ò bẹ́ẹ̀ fọ́mọ lọ́yàn gbogbo ẹni tí ò bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó lóò ní jẹun ọmọ tó ní ṣe ọmọ ò ní ṣojú ẹ̀ kí ìjì kó gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì yóò gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì yóò gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ gbogbo ẹni tó ní kó dààmú lásán lórí ọmọ pé ò ní jèrè ọmọ mo gbàdúrà kí ìjì kó gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì yóò gbé wọn lọ ìjì ẹ̀mí mọ́ gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ gbogbo ẹnikẹ́ni tó ń sọ wípé àkókò àti jẹun ọmọ àkókò eré àwọn ọmọ ẹni tó ń rò bíi kó o fa ìsàn lùgbà mo gbàdúrà lọ́jọ́ ayẹyẹ ọmọ gbogbo ẹnikẹ́ni tó ń rò bíi kẹ́ni ẹlẹ́ni gbà ṣe rẹ̀ ṣe kí ìjì kó gbé wọn lọ ẹ ṣàmì ni ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì ẹ̀mí mímọ́ gbé wọn lọ ẹnikẹ́ni èèyàn kéèyàn ó ti wulẹ̀ kó súnmọ́ ẹ tó láyé gbogbo ẹni tó lòun ó ṣọwọ́ ẹ délẹ̀ gbogbo ẹni tó ah, ó mo pàṣẹ kí ìjì ó gbé wọn lọ ẹnikẹ́ni tó ń mímí ibi sí ẹ tó ń fi atẹ́gùn ibi sí ẹ gbogbo ẹnikẹ́ni tó ń fi atẹ́gùn sáwọn ọmọ rẹ gbogbo ẹnikẹ́ni tó lòun ó mú ẹ kúrò lọ́nà ṣáájú ìbújáde ògo àwọn ọmọ rẹ ah, irú ẹni bẹ́ẹ̀ ìjì yóò gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìjì gbé wọn lọ ìyá ọkọ rẹ tó ní kó o fò tó lòun ó bà lérè jẹ́ ẹ̀yin ìyá ọkọ búburú ìyá ọkọ búburú ìyá ọkọ ìkà ìyá ọkọ ìkà ìyá ọkọ ìkà ìyá ọkọ ìkà tó jókòó lórí ìgbéyàwó ẹ̀ tó ń dàgbéyàwó rẹ̀ rú lórúkọ Jésù kí ìjì ó kọlù gbogbo ìyá ọkọ tó ń fa ìdè àìyedè láàrin ẹbí. Mai sandara basinda ya seriba sodori basaida ya ìyá ọkọ búburú ìyá ọkọ ìka tí òjò nísinmi ilé ọkọ kí ìjì kó kọlù ìjì kọlù ìjì kọlù ìyá ìyàwó búburú tó lóun níjọ́ mu òun gan fìrọ̀rùn bọ́ gbé màá kéré bá síndẹ̀ra lórúkọ jésù kíjì ó kọlù ìjì ìjì kọlù ìjì kọlù gbogbo ẹni tó ń gbẹ́bọ kiri ah mi ò mọ̀ díṣẹ́ ẹnìkan wà bí o ò ní dèrò ẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó gbẹ́bọ ní ìhòòhò nítorí ẹ̀ nínú ọdún yìí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó gbé ẹbọ ìhòòhò lọ́dún yìí nítorí kó bá aṣọ ẹ di ẹni lẹ́lẹ̀ ẹni tó lòun ó dojú àyànmọ́ rẹ̀ bolẹ̀ ẹni tó bọ́ sí òhò lọ gbẹ́bọ. ah lórúkọ jésù kristi kó ya wèrè lórúkọ olúwa ta ló bọ́ ah, ah, ẹni tí ò ya wèrè tó bọ́ òwò oh, oh, mo pàṣẹ lórúkọ jésù ẹni tó gbẹ́bọ ní ìhòòhò bíbí nítorí ayé rẹ gbogbo ẹnikẹ́ni tó gbẹ́bọ ní ìhòòhò nítorí àti bá tiẹ̀ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó gbẹ́bọ ní òhò gbogbo ẹni tó gbẹ́bọ ní òhò gbogbo ẹni tó gbẹ́bọ ní òhò gbogbo ẹni tó gbẹ́bọ ní òhò nítorí ẹ lórúkọ Jésù Kristi kó ya wèrè lórúkọ Olúwa Olúwa kọlù ní agbárí agbárí rẹ̀ Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù ẹbọ tọ̀tá torí rẹ̀ gbé lórúkọ Jésù kó yá yí lé wọn lórí Olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí ẹ bọ ìhòòhò tí ọ̀tá torí ẹnikẹ́ni inú ẹ̀yin èèyàn wọ̀nyí gbé olúwa yí lé wọn lórí ẹni tó gbẹ̀bọ yìí lórúkọ jésù olúwa ẹni pa òkúta bíbélì ló pa fún ìpalára rẹ̀ ẹni já ọgbà tútù ó ní ejò ni yóò bù sán mo gbàdúrà lórúkọ Jésù ẹni tó gbẹ́bọ nítorí ìpalára rẹ ẹni tó gbẹ́bọ tó lòun ó ṣọwọ́ rẹ délẹ̀ gbogbo ẹni tó ah ẹni tó ń gbẹ́bọ òhòhò nítorí ìlọsókè ìlọsódò rẹ gbogbo ẹni tó ń gbẹ́bọ òhòhò tó lòun ó gbà ṣe rẹ ṣe gbogbo ẹni tó gbẹ́bọ òhòhò tó lòun ó sọ ẹ́ dẹ́dun gbogbo ẹni tó gbẹ́bọ òhòhò tó lòun ó bàṣẹ rẹ jẹ́ mo gbàdúrà agbárí ẹ̀ olúwa kọ́ bọ̀ lọ́pọlọ olúwa kọlù agbárí ẹ̀ olúwa kọlù lágbárí olúwa kọlù lágbárí olúwa kọlù agbárí ẹ̀ olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin tádé ń bẹ lórí yín ṣùgbọ́n tẹ́ ẹ wà ní ipò ojú kan ẹ̀yin ọmọ aládé dáa ẹ̀yin tí ọ̀run dé ládé ìdílé ṣùgbọ́n tí ọ̀tá dá yín jókòó màzàndàyà sídàyà sórí ìbásáyìdàyà gbogbo ẹ̀yin ọmọ aládé tádé ń bẹ lórí yín ṣùgbọ́n tí ọ̀tá gbé yín jókòó sí erékùṣù kò yé mi mo gbàdúrà lóru òní ẹ̀yin àtàdé tó ń bẹ lórí yín ẹ dìde lórúkọ olúwa ó lórúkọ jésù ẹ dìde níbi tí ọ̀tá fi ẹ́ jókòó sí àti adé ògo tó ń bẹ lórí ẹ adé ògo ìdílé yín adé ìtẹ̀síwájú ìdílé yín adé ìbùkún ìran rẹ gbogbo ẹnikẹ́ni tí ọ̀tá dá jókòó sí erékùṣù ibì kan gbogbo ẹni tí ọ̀tá ti pa ayé rẹ̀ lẹ́nu mọ́ tó ti pa àyànmọ́ ẹ̀ lẹ́nu mọ́ ó pa lẹ́nu mọ́ tògótògó gbogbo ẹ̀yin tá a fi mọ́ pamọ́ sí àhámọ́ inú túbú àwọn òkùnkùn ìdílé pẹ̀lú adé tí ń bẹ lórí yín mo pàṣẹ tadétadé tó ń bẹ lórí ẹ lórúkọ Jésù kó lọ kó gbé ẹ dìde ẹ̀yin ọmọ aládé tẹ́ ẹ wà nínú ìyàngbẹ́lẹ̀ lórúkọ Jésù ẹ dìde lórúkọ Olúwa òkè ní ẹyẹ ìdí ń gbé tí fi ń rìnà rí gbogbo tó ń ṣẹlẹ̀ ń ṣàlẹ̀ mo pàṣẹ lórúkọ jésù gbogbo ẹ̀yin ọmọ aládé tí ọ̀tá ti sọ dẹ́dùn arinlẹ̀ ẹ dìde lórúkọ olúwa ẹ dìde ẹ dìde ẹ dìde olúwa kó gbé yín dìde olúwa gbé wọn dìde olúwa gbé wọn dìde àánú gbé wọn dìde àánú gbé wọn dìde àánú gbé wọn dìde àánú gbé wọn dìde olúwa fàánú gbé wọn dìde gbogbo ẹ̀yin adé ń bẹ lórí yín ọmọ onínàkúnà yẹn tó ń ta dé ló lọ ń jẹun ilé ẹlẹ́dẹ̀ ah, ó ń bẹ́lẹ́dẹ̀ jẹun nílé bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ alágbàṣe bàbá ẹ̀ ń jẹ àjẹyó àti àjẹsẹ́kù ẹ wo ọmọ aládé tí ló ń jẹun ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kan ó ní èmi yóò dìde èmi yóò sì tọ́ bàbá mi lọ òru yìí ènìyàn wọn yóò mọ̀ sùn mo gbàdúrà tadétadé orí yín lórúkọ jésù kó lóra kó gbé yín já gbangba nínú kọ̀rọ̀ yàrá nínú ihò ilẹ̀ tí ọ̀tá fi yín fadé fàyànmọ́ yín pamọ́ sí ẹ̀mí mímọ́ kó gbé ẹ jáde tadétadé tògótògó olúwa gbé wa jáde olúwa gbé wa jáde olúwa gbé wa jáde olúwa kó gbé ẹ jáde olúwa yóò gbé ẹ jáde olúwa gbé wọn jáde gbé wọn jáde tadétadé tògótògó gbé wọn jáde gbé wọn jáde gbé wọn jáde gbé wọn jáde gbé wọn jáde gbé wọn jáde gbé wọn jáde ogun tí ò jẹ́ kó go farahàn ogun yìí ṣẹ́ wọlẹ̀ lónìí gbogbo ogun tó dúró ti ògo ogun tó ń dàgbà pẹ̀lú ògo ogun tí ò jẹ́ kó go rè o farahàn ogun tí ò jẹ́ kí májẹ̀mú ọlọ́run ó ṣẹ ogun tó ń bògo rẹ̀ rìn ogun tó ń bògo rẹ̀ ah ogun pẹ̀lú tó ń dàgbà pẹ̀lú ògo rẹ̀ ogun tí ò jẹ́ kógo farahàn ogun yìí wọlẹ̀ lórúkọ olúwa ṣẹ́ pátápátá olúwa ṣẹ́ dànù olúwa ṣẹ́ láṣẹ wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa gbà wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa gbà wọlẹ̀ ogun tí ò jẹ́ kógo mí ogun tí ò jẹ́ kógo sanra ogun tí ò jẹ́ kógo di mímọ́ ogun tó ń fún ògo pa ogun yìí lórúkọ Jésù wọlẹ̀ lórúkọ Olúwa Olúwa ṣẹ́wọlẹ̀ Olúwa ṣẹ́wọlẹ̀ Olúwa ṣẹ́wọlẹ̀ Olúwa bíwó Jésù bíwó lulẹ̀ Olúwa bíwó Jésù bíwó lulẹ̀ ogun ogun ogun tí òjògo rẹ̀ ó yọ ogun tí ò jẹ́ kíràwọ̀ rẹ̀ ó di mímọ́ ogun tó ń bọ̀gò rẹ̀ dọ́gba ogun tó ń bògò àwọn ọmọ rẹ̀ jà lónìí mo dojúkọ ẹ̀yin ogun olúwa bì wọ́n wó lulẹ̀ olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó olúwa bíwó gbogbo ọfà tó wà lára rẹ̀ ọfà. Oh, ìdádúró tó wà lára rẹ tí ò jẹ́ rìn àjò rẹ ó yá bí ẹranko bá fara gbọ́fà ẹranko bẹ́ẹ̀ ò ní lè yára rìn mọ́ gbogbo ibi tó ti gba ọfà ní ọwọ́ ní ẹsẹ̀ ní inú ní ara ní ojú ní ẹ̀yìn gbogbo ibikíbi tí ọfà wà lára rẹ lórúkọ Jésù ọfà jáde ńbẹ̀ o ọfà ọfà ọfà ọfà ọfà ọfà gbogbo ibikíbi tí ọfà wà lára rẹ láti irun orí rẹ títí dé awọ tó ń bẹ ní àtẹ́lẹsẹ̀ rẹ ọfà jáde lórúkọ olúwa ìgbà kejì nìyẹn mo pàṣẹ lórúkọ olúwa mi ò dábàá àṣẹ ni mo pa torí ọmọ aláṣẹ lèmi ń ṣe jésù kristi ń bàbá mi mo pàṣẹ lórúkọ jésù kristi ti nazareti ọfà kọ́fà tí ń bẹ lára ẹ̀yìn èèyàn wọ̀nyí lóru yìí ọfà jáde ń bẹ ọfà tí ò jẹ́rìn àjò ògo yá ọfà tí ò jẹ́rìn àjò ògo farahàn ọfà tí ò jẹ́ kírìn àjò ògo bẹ̀rẹ̀ ọfà ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́wọ́ ọfà ká máa dájọ́ sí nǹkan rere ìwọ ọfà ọfà tó bà láàgọ́ ara ẹnikẹ́ni tó ń mú rere rẹ̀ falẹ̀ ire rẹ̀ ò gbọ́dọ̀ falẹ̀ mọ́ ìwọ ọfà tó ń fa ire lẹ̀ ìwọ ọfà tó ń bá re jà ìwọ ọfà tó ti bá rí àwọn èèyàn wọ̀nyí jésù ọfà yìí ó yá jáde lórúkọ olúwa láàgọ́ ara àwọn èèyàn wọ̀nyí ọfà jáde mo pàṣẹ níṣẹ́ ọfà jáde ọfà jáde ọfà jáde ọfà jáde ọfà jáde ọfà jáde jáde jáde jáde jáde lórúkọ Jésù jáde ìwọ ọfà lórúkọ Jésù jáde ìwọ ọfà lórúkọ Jésù jáde ìwọ ọfà jáde jáde jáde jáde jáde ọfà tó mú ẹfẹ tí gbọ́ ìlérí tí ló kàn fi ń gbọ́ ìlérí ọfà tí ò jẹ́ kí lè rí ó ṣẹ ìwọ ọfà tó o ti gún ìmúṣẹ ìlérí àwọn ènìyàn wọ̀nyí ọfà jáde lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì jáde ni mo sọ ó yá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ìwọ ọfà ọfà máa pa díẹ̀ díẹ̀ ọfà tí ń ṣiṣẹ́ oró tí ń ṣiṣẹ́ ikú díẹ̀díẹ̀ ọfà tí ń pani díẹ̀díẹ̀ tí kì í lu ní palẹ́ẹ̀kan lára àwọn méjèèjìlá tó wà yìí mo pàṣẹ bí èmi máa ń ṣe ìránṣẹ́ ọlọ́run nítòótọ́ ìwọ ọfà jáde lórúkọ olúwa ọfà jáde ọfà jáde ọfà jáde ọfà jáde ọfà àìní tó wà nínú ilé àwọn ènìyàn wọ̀nyí ọfà tó ń sọ wọ́n dà láìní ìwọ ọfà ìní jáde lórúkọ olúwa nínú ilékílé tó wà ọfà ìní jáde ń bẹ̀ ó yá jáde ìwọ ọfà ìní lórúkọ jésù jáde ìwọ ọfà ìní ọfà ìní jáde ó yá jáde ọfà ìní jáde ó jáde ọfà ìní jáde lórúkọ Jésù jáde akọ wípé àwọn ọmọ kìnìún a máa ń ṣaláìní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó fẹ́ olúwa kì yóò ṣaláì lóhun tó dára ìwọ fa àìní nínú ìdílé ẹnikẹ́ni tó wà ọfà àìní jáde lórúkọ olúwa ọfà àìní jáde jáde jáde jáde ọfà àìní lóru yìí jáde ọfà ìní lóru yìí jáde ọfà ìní lóru yìí jáde àìní kìí ṣe nǹkan re ẹ̀yin ènìyàn wọ̀nyí a kọ̀ àìní lóru yìí àìní kìí ṣe ìpín wa a ò fẹ́ àìní nínú ìrìn àjò wa àánú làwa ń tọrọ fún àánú là ń béèrè ìwọ ọfà ìní nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa jáde lóru yìí àpínyà pẹ̀lú ìwọ àìní àánú làwa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àìní a ti dágbére fún ẹ a kọ ìwọ àìní sílẹ̀ títí láéláé ìwọ ọ̀fà àìní tó ń ṣiṣẹ́ nínú ilé wa ọ̀fà àìní jáde lórúkọ olúwa aláàkórìíra rẹ àìní a ò bọ́ lájọṣepọ̀ mọ́ ìwọ àìní akórìíra rẹ títí láéláé ìwọ àìní á kọ ìwọ àìní sílẹ̀ títí ayérayé ayérayé ayérayé ìwọ ń tá ń pè láìní tàbí ọfà rẹ iṣẹ́ àìní ọfà àìní ọwọ́ àìní irinṣẹ́ àìní nínú ìdílé wa jáde lórúkọ olúwa mo pa láṣẹ ní ọfà àìní jáde jáde jáde jáde jáde jáde jáde a ò ní ṣaláìní láyé mọ́ gbogbo rere gbogbo rere tó ti yẹ kó o ní tó o ní ló tò ní látòru yìí lọ olúwa ó yá fi lé wọn lọ́wọ́ ire gbogbo tó ti yẹ káwọn èèyàn wọ̀nyí ní tí ò bọ́ sí ó yá máa bọ́ sí ire máa bọ́ sí yóò bọ́ sí fún ẹ ire yẹn yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí ó yá máa bọ́ sí ó yá máa bọ́ sí ire bọ́ sí ire bọ́ sí ire bọ́ sí ire yóò bọ́ sí ìwọ àpá ogun àpá ogun àmì ìdánimọ̀ ogun tó ń bẹ lára ẹ̀yìn ènìyàn wọ̀nyí ah, ọwọ́ yẹn wà lára ẹ̀ ah! ìwọ àpá ogun tó ń bẹ lára àwọn èèyàn wọ̀nyí ó yá parẹ́ lórúkọ olúwa ìwọ àpá ogun àpá ogun àpá ogun àpá ogun tí ó ti ẹ̀rọ àpá ogun tó ṣe pé kò bò àpá ogun táwọn ènìyàn ń fojú rí àpá ogun tó ń bẹ láyé ẹ̀yìn ènìyàn wọ̀nyí ó yá parẹ́ lórúkọ olúwa àpá ogun máa parẹ́ ogun ah, mo gbàdúrà láàrin twenty four hours sí forty eight hours mo gbàdúrà yín ènìyàn wọ̀nyí lórúkọ jésù ire tí mò ń wò yìí yóò bọ̀ sí fún wa ẹ̀yin ènìyàn kan wà náà péjọpọ̀ láàrin forty eight hours mo pàṣẹ lórúkọ olúwa ire yẹn yóò bọ̀ sí fún ẹ kiri ó bọ́ sí ire yẹn yóò bọ́ sí yóò bọ́ sí ó ti bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí ire yóò bọ́ sí ní orúkọ jésù ire yóò bọ́ sí láàrin forty eight hours o oh, clement àánú ẹ̀ ṣe mí ire yẹn yóò bọ́ sí kó bọ́ sí yóò bọ́ sí fún ẹ ire yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí láàrin forty eight hours ni mo pàṣẹ lórúkọ olúwa ó fọkàn sí ti ẹ̀ ṣùgbọ́n ire yóò bọ́ sí ire yẹn yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí yóò bọ́ sí láàrin forty eight hours gbogbo ẹ̀yin tá a jọ ń gbàdúrà yìí lórúkọ jésù lọ́nà kan tàbí òmíràn ọ̀nà kó là fún yín ó láàrin wákàtí méjìdínláàádọ́ta mo pàṣẹ lórúkọ jésù gbogbo ẹ̀yin tá a jọ gbàdúrà lóru láàrin forty eight hours lórúkọ jésù kí ọ̀nà kó là fún yín ọ̀nà máa là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà eré là ọ̀nà là ọ̀nà là tọmọtọmọ tilétilé tẹbítẹbí àtọkọ rẹ ọ̀nà máa là ní orúkọ Jésù ọ̀nà gbogbo ẹ̀yin tá a jọ gbàdúrà lóru yìí ọ̀nà eré yóò là fún yín ọ̀nà oríire yóò là fún yín ọ̀nà ìbùkún yóò là fún láàrin forty eight hours ọlọ́run ìpè ayọ̀délé babalọ́lá ọlọ́run ayọ̀délé babalọ́lá ọlọ́run ayọ̀délé babalọ́lá ọlọ́run ayọ̀délé babalọ́lá ọlọ́run ayọ̀délé babalọ́lá láàrin forty eight hours lórúkọ jésù gbogbo ẹ̀yin tá a jọ gbàdúrà lóru yìí ọ̀nà ire kan ọ̀nà ìbùkún ọ̀nà ìtẹ̀síwájú ọ̀nà oríire ọ̀nà ìṣerere lórúkọ Jésù ó yá là fún wa ọ̀nà yóò là ọ̀nà yóò là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là Matthew seven seven ó ní béèrè a ó sì fi fún ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀. Si mo béèrè àánú tó ti ọ̀dọ̀ ọlọ́run wá àánú àtọ̀dọ̀ ọlọ́run lórúkọ jésù ó ra àánú gbà láàrin forty eight hours ní orúkọ jésù kristi ti nazareti ó ra àánú gbà láàrin wákàtí mi ò mọ̀dí tọ́lọ́run pé forty eight hours yìí o ẹ mọ́ fi ṣeré ẹ̀yìn èèyàn wọ̀nyí mi ò mọ̀dí tó ń pé forty eight hours o. So mi ò mọ̀dí ohun tí mò ń gbọ́ létí mi nìyẹn ó ní béèrè a ó sì fi fún ẹ mo béèrè àánú àánú tó ti ọ̀dọ̀ ọlọ́run wá kì í ṣàánú ènìyàn àánú tó tọ̀dọ̀ ọlọ́run wá láàrin forty eight hours lórúkọ jésù ó ra àánú gbà ó ra àánú gbà ó ra àánú gbà ó ra àánú gbà ó ra àánú gbà tọmọtọmọ tilétilé tọkọtọkọ tayátayá láàrin wákàtí méjìdínláàdọ́ta ó ra àánú gbà ó ra àánú gbà ó ra àánú gbà ó ra àánú gbà wàá ra àánú gbà wàá ra àánú gbà wàá ra àánú gbà ilẹ̀kùn àánú láti ibi gíga ó yá ṣí fún ayé wa ilẹ̀kùn àánú láti ibi tó ga mo pàṣẹ lórúkọ Jésù kó ṣí fún ayé wa ilẹ̀kùn àánú ṣí fún mẹfibóṣẹ́ẹ̀tì láti ibi gíga wá aránṣẹ́ sí láti ààfin ọba dáfídì wá mẹfibóṣẹ́ẹ̀tì arọ ilẹ̀kùn àánú ṣí fún láti ibi gíga wá mo gbàdúrà lórúkọ jésù ilẹ̀kùn àánú láti ibi gíga kò ṣí fún ayé ẹ̀ mo pàṣẹ arábìnrin yìí arákùnrin yìí ẹ̀yin ọmọ wọ̀nyí lórúkọ jésù láti ibi gíga ilẹ̀kùn àánú ṣí fún ayé wa ilẹ̀kùn àánú yóò ṣí fún ẹ láti ibi gíga ní láti ibi gíga láti ibi gíga láti ibi gíga ilẹ̀kùn àánú yóò ṣí fún ẹ láti ọgbà ẹ̀wọ̀n láti ààfin ọba láti ránṣẹ́ sí Joseph tó wà lẹ́wọ̀n mo pàṣẹ láti ibi gíga ah, Joseph wà lẹ́wọ̀n ìdààmú débọ̀ bá láàfin aránṣẹ́ látààfin láti lọ mẹ́lẹ́wọ̀n wá ẹlẹ́wọ̀n ló tún máa la ọba mo pàṣẹ ìwọ náà ti lè rora rẹ pin ṣùgbọ́n lòun lètò fún ẹ láti ibi gíga àánú kó wá ẹ kàn láti ibi gíga àánú tó ń bírèkì protocol àánú tí ń wá ní rí àánú tí ń gbé ní sípò lójú ẹsẹ̀ àánú tí ń fàjọba yá àánú tí ah, mo gbàdúrà lórúkọ Jésù láàrin forty eight hours àánú àánú àánú àánú àánú àánú àánú yóò wá ẹ kàn láti ibi gíga àánú yóò wá ẹ rí àánú wá wọn kàn àánú wá wọn rí látọ̀dọ̀ Ọlọ́run ni a kọ pé ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún láti ọ̀run wá mo pàṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run gangan gangan ọlọ́run ìṣẹ̀dá ayé yìí àti ọ̀run ọlọ́run ìṣẹ̀dá ohun gbogbo láti ọ̀dọ̀ ọlọ́run àní láti ibi gíga wá lórúkọ jésù káàánú kó wá ẹ kàn àánú wá wá kàn láàrin forty eight hours àánú wá wa rí àánú wá wa kàn àánú wá wa rí àánú wá wa kàn àánú wá wa rí àánú wá wa kàn àánú wá wa rí àánú wá àánú wá lórúkọ Jésù Kristi kí ọ̀nà àánú kó là fún ẹ mo gbàdúrà bó o ti ń ra àánú gbà lórúkọ Jésù ò ní dèrò ẹ̀yìn láyé mọ́ mo gbàdúrà lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ibi tó ń ṣẹlẹ̀ sí ni lẹ́yìn téèyàn ra àánú gbà tẹ́nìyàn kì í fi mọ̀ ọ́n lò lórúkọ jésù kò ní í ṣẹlẹ̀ sí ẹ gbogbo ẹnikẹ́ni tó bá daṣẹ́ tó bá da òwò pọ̀ táànú ọlọ́run yóò fi ká kúrò lórí ẹ̀ lórúkọ jésù ò ní bá wọn daṣẹ́ pọ̀ lórúkọ jésù ò ní bá wọn dòwò pọ̀ gbogbo ẹnikẹ́ni tó ń ru àdánwò kiri lórúkọ jésù kristi ò ní rìnnà pàdé wọn gbogbo ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ lórúkọ jésù kò ní fi tiẹ̀ kó báyìí alákòóbá lórúkọ jésù kò ní kóbá ẹ alákòóràn lórúkọ jésù kò ní kóbá ẹ bí wọ́n ti ń gba àánú yìí lórúkọ jésù àánú yẹn kò ní forí sọ ogun mo láàánú tó rí gbà lóru karùn-ún yìí lórúkọ jésù kò ní forí sọ ogun àánú yìí lórúkọ jésù wàá rí mú délé mo gbàdúrà àánú tó rí gbà àjẹmọ́nú ni kó jẹ́ fún ẹ mo gbàdúrà àánú tó rí gbà kó jẹ́ títí dọjú ogbó ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mo gbàdúrà fẹ́yìn ènìyàn wọ̀nyí bẹ́ẹ̀ tí ń ràánú yìí lórúkọ jésù ẹ ò ní fàìsàn lò ó mo láàánú tó rí gbà lórúkọ jésù o ò ní fìdààmú lò ó gbogbo oúnjẹ rere tí àánú yìí bá mú fún ẹ lórúkọ jésù o ò ní jẹ lórí ìdùbúlẹ̀ àìsàn mo pàṣẹ lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ lọ látòní lọ ẹ máa ṣe rere o mo gbàdúrà àti yọ ọjọ́ kì í rí ìnira mo gbàdúrà àti ṣe rere kò tún ní ẹ lára mọ́ ó lè ní ìgbà àti àkókò yìí láàrin àgbáyé mo gbàdúrà lórúkọ Jésù bí Ọlọ́run ẹ̀mí ń bá lè mọ̀ bọ́ àwọn àyànfẹ́ nínú ogun mo gbàdúrà láàrin làásìgbò ayé kí wo mọ̀ ṣògo mbẹ́ mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ láàrin ìjì tí ń jà káàkiri àgbáyé lórúkọ Jésù kó mọ̀ ṣògo ń tiẹ̀ ògbénú òkun yìnbọn ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba tó ń sọ òkun dìyàn gbẹ́lẹ̀ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ mo gbàdúrà láàrin ìjì àgbáyé láàrin ìlàkọjá láàrin ogun tó le láàrin àjàkálẹ̀ àrùn yìí mo gbàdúrà lórúkọ jésù ọlọ́run kò mọ bùkún wọn tiẹ̀ mo gbàdúrà in tó dáwọ́ tó tiẹ̀ ṣe ní rere rí mo gbàdúrà lè tó ìparí ìrọ̀rùn ló fi ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́jà tẹ́ ẹ fẹ́ tà tí ọ̀tá ti gbọ́wọ́lé ọjà tẹ́ ẹ fẹ́ tà gbogbo ọjà rẹ tí ọ̀tá ti gbọ́wọ́lé lórúkọ Jésù kẹ́mi mọ́ kó gbé ọwọ́ wọn kúrò alágbèédá alákòóbá alákòóràn tó wà lójú ìrìn àjò ẹ lórúkọ Jésù kẹ́mi mọ́ kó gbá wọn dànù afẹ́fẹ́ mi mímọ́ fá wọn dànù fẹ́ wọn dànù fẹ́ wọn dànù fẹ́ wọn dànù fẹ́ wọn dànù àwọn ọmọ rẹ aya rẹ ọkọ rẹ ohun ìní ẹ̀ tó ń mí tí ọ̀tá ti fọ́ọ̀kàn lórúkọ jésù kó lóa kó mú ọwọ́ wọn kúrò títí láéláé gbogbo ìní gbogbo ohun tó ní tí ọ̀tá ti fọ́ọ̀kàn lórúkọ jésù kó lóa kó mọ́wọ́ wọn kúrò mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni èèyànkéèyàn tó wọṣọ ìjákulẹ̀ mo gbàdúrà aṣọ ìjákulẹ̀ tó wọ̀ láti january one lónìí lórúkọ jésù kí lè tó mọ́ olúwa kó bọ́ jóná O aṣọ ìjákulẹ̀ tó ń bẹ lọ́rùn rẹ lórúkọ jésù kristu olúwa bọ́dànù mo pàṣẹ o ò ní rí ìjákulẹ̀ mọ́ o mo ló ò ní ní ìjákulẹ̀ mọ́ o ò ní rí ìjákulẹ̀ mọ́ àwọn ọmọ rẹ ò ní rí ìjákulẹ̀ mọ́ aya rẹ ò ní rí ìjákulẹ̀ mọ́ ọkọ rẹ kò ní rí ìjákulẹ̀ mọ́ o ò ní bá ìjákulẹ̀ pàdé mọ́ mo gbàdúrà lórúkọ jésù ire tó o bá ti fetí gbọ́ lórúkọ jésù ó fojú rí i ire tó o bá ti fetí gbọ́ wàá fojú rí ire tó o bá fetí gbọ́ wàá fojú rí ire tó o fetí gbọ́ wàá fojú rí ire tó o fojú rí lórúkọ Jésù yóò tó ẹ lọ́wọ́ ire tó o fetí gbọ́ lórúkọ Jésù wàá fojú rí ire tó o fojú rí lórúkọ Jésù yóò tó ẹ lọ́wọ́ ire tó o fetí gbọ́ lórúkọ Jésù wàá fojú ara rẹ rí ire tó o fojú rí lórúkọ Jésù yóò tó ẹ lọ́wọ́ mo wí lẹ́ẹ̀kan sí ire tó o fetí gbọ́ lórúkọ jésù wàá fojú rí ire tó fojú rí lórúkọ jésù yóò tó ẹ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ mo súre fún àwọn ènìyàn wọ̀nyí orísun tí kò ní í gbẹ mọ́ orísun ìbùkún orísun ọlá orísun òwò tuntun òwò tó ṣe tó dẹni ìbùkún tó di ológo ènìyàn orísun ohun tuntun lórúkọ jésù olúwa ṣí fáwọn ènìyàn wọ̀nyí mo gbàdúrà àlórísun tí ọ̀tá ò lè tì orísun tí òkùnkùn ò lè bàjẹ́ orísun ohun rere gbogbo orísun ohun rere tuntun tí wọ́gán ò mọ̀ lórúkọ Jésù kó lóa kó ṣí fún ẹ aláàánú tá a rán sí ẹ tí ó fọ̀nà hàn ẹ tó fi jẹ́ èèyàn láyé láàrin forty eight hours lórúkọ Jésù kó lóa kó mú yín pàdé ara yín àlá rere ìran rere rẹ ẹni tá a yàn láti mú àlá iṣẹ́ ẹni tá a yàn bí ohun èlò tí ìran rere rẹ ó fi ṣẹ tó fi jẹ́ láyé alábàárìn bí ògo rẹ láàrin forty eight hours lórúkọ Jésù kẹ́ ẹ pàdé lórúkọ Olúwa ibi tẹ́ ó ti pàdé onítùmọ̀ ibùjẹ́ ẹran ni wọ́n bí Jésù sí mo pàṣẹ láàrin forty eight hours alábàárìn lọ bí ògo lọ bí àṣeyọrí lọ bí ìbùkún lọ bí ọlá lọ bí ọrọ̀ láàrin forty eight hours lórúkọ Jésù kẹ́ ẹ pàdé ara yín mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ní èdè tí yóò yé ẹ lórúkọ jésù kó lọ́ọ́ kó bá ẹ sọ̀rọ̀ láàrin forty eight hours lórúkọ jésù ẹ̀yin ènìyàn wọ̀nyí ní èdè tí ò rú yín lójú ní èdè tí ò yé yín ní èdè tí ò lọ rárá lórúkọ jésù kó lọ́ọ́ kó bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ lórúkọ jésù tá a bá rí èdè àìyedè tó ń bẹ láàrin ìwọ àti ọlọ́run lórúkọ jésù ẹ̀mí mọ̀ yanjú ẹ̀ lénìí gbogbo èdè àìyedè tí ò jẹ́ kí àdúrà ẹ̀bẹ̀rẹ̀ ó gòkè tán ọlọ́run lọ láti ọjọ́ tó ti pẹ́ lórúkọ jésù kó lóa kó yanjú ẹ̀ olúwa yanjú ẹ̀ olúwa yanjú ẹ̀ olúwa yanjú ẹ̀ olúwa yanjú ẹ̀ olúwa yanjú ẹ̀ gbogbo ẹni tó lóyún rere sínú gbogbo ẹni tó ní lọ́kàn ètí pandemic yóò jẹ́ kó o bí àrà ire tó ń bẹ nú ẹ̀ mo pàṣẹ kọ́dùn ètò parí ohun rere tó ní lọ́kàn láti ṣe lórúkọ jésù yóò ṣeé ṣe fún ẹ pẹ̀lú ìrọ̀rùn lọ́nà tí ò ní ní ẹ́ lára lọ́nà tó tiẹ̀ yàtọ̀ lọ́nà tó dáa ju tàtẹ̀yìnwá lọ lórúkọ Jésù yóò ṣeé ṣe fún ẹ ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ire kan tí ire ti dákẹ́ mo gbàdúrà ire tuntun ó yá kó lalẹ̀ wù fún ẹ òun rere tuntun ó yá mọ̀ bẹ̀rẹ̀ mọ̀ tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin ènìyàn wọn ẹ mọ̀ ṣe rere tuntun látòní lọ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ tún ṣe rere tuntun àkọ̀tún rere ẹ máa ṣe ẹ gbàá ẹ gbà ẹ gbà lọ gbà ó rí gbà ìwọ ló ní ó rí gbà yàrá ìṣúra ìbùkún ọlọ́run lórúkọ jésù ẹ̀yin ènìyàn ẹ wọ bẹ̀ lọ yàrá ibi tí ọlọ́run ti ń rọ àrà ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú gbogbo yàrá ibi tí ọlọ́run ti ń rọ àrà lójoojúmọ́ gbogbo yàrá ọlọ́run ìṣúra ọlọ́run yàrá ìkọ̀kọ̀ ìbùkún àwọn àyànfẹ́ lórúkọ jésù kó lóa kó mú wọ náà wọ bẹ́ẹ̀ mo gbàdúrà nínú ogun ọlọ́run lọ kó tiẹ̀ ń bẹ̀ ó lọ kó ìkógun nínú ìkógun ọlọ́run mo gbàdúrà lórúkọ jésù lọ kó nínú ìkógun ọlọ́run ó ti wọ yàrá ìkógun ìbùkún ọlọ́run ẹ̀yin ènìyàn ẹ lọ kó ìkógun yín bẹ́ẹ̀ lọ kó ìkógún lọ kó ìkógún rere lọ kó ìkógún rere lọ kó ìkógún rere lọ kó ìkógún rere nínú yàrá ogún ọlọ́run ogún ènìyàn kọ́ ogún èṣù kọ́ ogún ogún ọlọ́run nínú yàrá ìkó ogún ọlọ́run nínú yàrá ogún ọlọ́run lórúkọ jésù ẹ̀yin ìwọ̀n ẹ lọ kó tìyín mọ̀ ẹ lọ kó ìbùkún ẹ lọ kó ọrọ̀ ẹ lọ kó ẹ̀mí gígùn ẹ lọ kó àlàáfíà ẹ lọ kó oríire ẹ lọ kó àṣeyọrí ẹ lọ kó àwọn ọmọ ẹ lọ kó bèjì ẹ kó ìbẹ́ta ẹ lọ kó ìbẹ́rin ẹ kó ire gbogbo ẹ kó àlàáfíà ẹ kó ọlá ẹ kó ògo ẹ kó ọrọ̀ nínú yàrá ìkọ̀kọ̀ Ọlọ́run lórúkọ Jésù àrí tiẹ̀ kó mbẹ mo gbàdúrà fẹ́yìn ènìyàn wọ̀nyí o ní fàìsàn lùgbà ọkàn rẹ yóò balẹ̀ ayé ò ní bàjẹ́ o ọ̀nà rẹ ò ní dàrú ogun ẹ̀yin ènìyàn wọ̀nyí di ogun ọlọ́run lónìí ẹni bá gbógun tì yín kí ọlọ́run kó gbógun tì í o ẹni bá bá yín jà kí ọlọ́run kó bá jà mo gbàdúrà lẹ́yìn ìpàdé ọ̀gànjọ́ òru ibi ilẹ̀ ti ń mọ́ ẹ ìbùkún tó tóbi lọ mo gbàdúrà aṣọ ògo aṣọ alárànbarà tuntun wọ́n bọ́ aṣọ ọrùn Jósẹ́fù wọ́n pa àgùntàn kan wọ́n fi ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ yìí nígbà tí ó tún déwájú ọba ọba ní kán pààrọ̀ aṣọ ẹ̀ kan wọ̀ láṣọ tuntun mo gbàdúrà aṣọ ògo tuntun lóru yìí ọlọ́run kò gbé wọ̀wọ́ náà adúpẹ́ pé o ti gbọ́ ògo ní forúkọ rẹ̀ bá a ti ń lọ faralélẹ̀ olúwa bá wa pàdé ẹ̀yin tí ilẹ̀ ti mọ́ lórílẹ̀‐èdè ibi tẹ́ ẹ wà tẹ́ ń lọ sẹ́nu iṣẹ́ bó o bá ti dẹ́nu iṣẹ́ lónìí ó rí ìyanu ń bẹ ìgbéga ńlá ńlá ńlá ńlá lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jẹ́ tiẹ̀ gbogbo ẹ̀yin tí ẹnikẹ́ni jẹ lówó tí ọ̀tá gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ yín ẹ̀tọ́ ẹ lọ́dọ̀ ìjọba àlú lọ́dọ̀ ìjọba àgbáyé ní gbogbo ibikíbi tí ẹ̀tọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí wà ó rẹ̀ tọ̀ rẹ̀ gbà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ ọ̀nà iṣẹ́ rere kó máa là fún ẹ ọ̀nà ìbùkún kó máa là fún ẹ ọ̀nà ọlá kó máa là ọ̀nà ọrọ̀ kó máa là adúpẹ́ pé o ti dáhùn ògùn forúkọ rẹ jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù aleluya méje sí ọlọ́run ó yá o aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya ògo ògo ògo fẹlẹ́dùmarè.